الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد أدقف الله الله سبحانه وتعالى ترى صلاة اسمه نبوى محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run ìwọ̀n bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òṣìṣẹ́ ọlọ́run àwọn ará lóṣìṣẹ́ ọlọ́run ọba ọmọ bẹ pẹ̀lú ní kọ̀ọ̀kan wá alájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ìrẹ́ bí a ti ṣe mọ̀ pé ọjọ́ sátọ̀dé tí ó bá gbẹ̀yìn oṣù àkíyí tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a bá ń bá bọ̀ nínú oṣù náà a máa ń fi sátọ̀dé tí ó gbẹ̀yìn oṣù a máa ń fi ilẹ̀ láti lè gba àwọn ìbéèrè lọ́kàn òjọ̀ kan tó ní kálukú wa tí a bá ní àwọn ìbéèrè bíi mélòó kan ni ó wà ní àkọsílẹ̀ tí a fèsì lórí wọn insha Allah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ ìmọ̀ọ́rọ́ ohun ìmáàmù ní ìgbà tí ìmáàmù bá ń kírun fún àwọn jàmá ìbéèrè wa yìí èsì lórí rẹ̀ ìṣesí yẹn là ń pè ní tẹ̀bùlẹ́ẹ̀hù iṣẹ́ àpò ní tẹ̀bùlẹ́ẹ̀hù tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìran òun ni kí ẹnìkan kó máa gbé ohun ìmáàmù kó máa gbé sókè sétí ìgbó àwọn jàmá yòókù yẹn ń pè ní tẹ̀bílẹ̀ ostrich ìpínlẹ̀ òun náà ni pé kò tọ́ kẹ́nikẹ́ni kó ṣe bẹ́ẹ̀ ìmáàmù nínú májẹ̀mú tí a fi yan ìmáàmù òun náà ni kó jẹ́ tí yóò lè gbóhùn sókè gẹ́gẹ́ bí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ti máa ń kírun fún àwọn mùsùlùmí àkọ́kọ́ torí náà a kì ń rọ ohun imam àìrọ ohun imam àmọ́ tó bá wáyé wípé àìlera àárẹ̀ ó wà fún imam nígbà míì àárẹ̀ ni a máa ṣe yàn tí máa mú kí ohun èèyàn kó lọ́lẹ̀ nípa ẹni tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa gan ó lè mọ́ gbogbo àwa gan a lè mọ́ lè fọ òun dáadáa àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àdìmúgbà míì ó dá sí ààrẹ múlẹ̀ fihàn weak so weakness yẹn ó lè fà á ká lè gbóhùn sókè látara eléyìí yóò máa di làlórí kí ẹnìkan nínú àwọn jama tí wọ́n gbé ohun ìmáàmù kọmọ gbóhùn ẹ̀ sókè gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àìlera tó dé bá òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam alábìyàn Bilal láti máa gbé ohùn ẹ̀ sókè kí àwọn jàmá náà máa gbọ́ ṣùgbọ́n gbogbo olùtàlọ́bì kí sallallahu alayhi wa ó ní òfin kan nínú ẹ̀sìn ká máa rọ owó ìmáàmù wọ́n mú ní Allahu akbar ẹ̀ Allahu akbar sílẹ̀ láàrín ọ̀bá náà wà dákàlẹ̀ ṣùgbọ́n pè ní tẹ̀blígù sọ́ọ̀tì ìmáàmù ẹnìkan lè máa rọ ìmáàmù nígbà kò sí aburú níbẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ́ torí ẹ̀ àwọn onímọ̀ àwọn àìmọ̀tò alfiqh ulama alfiqh wọ́n ní ọ̀rọ̀ lórí ẹ̀ alimam Malik rahimahullahu ta'ala òun gangan ní ọ̀rọ̀ títí ẹ̀ ló fẹ́ lè jù mọ́ Malik gbà ìpẹ́nikẹ́ni tí bá máa rọ ohun imam láì ṣe pé àárẹ̀ mú imam ó kọ́ ẹniyàn ò nírò ọlẹ́ni yẹn kò nírun àwọn ìmọ̀tún déèlì yòókù àwọn onímọ̀ yòókù àwọn ní ó nírun àmọ́ èrò ẹ̀kọ́ kò lálàáfíà tó torí ẹ̀ kì í ṣe súnlẹ̀ ní kálàárọ̀ wo ìmáàmù làlórí ní máa dé tààmọ́rọ̀ wo ìmáàmù àwọn táwa wo àwùjọ àrí wípé wọ́n ti sọ di ìlànà débi wípé ní ẹ̀mí ìjọba máa ń kírò gan-an ẹnìkan jẹ́ máàmù ẹnìkan jẹ́ ẹni tó ń kírò lẹ́yìn máàmù rẹ̀ yóò tún máa rọ̀ bẹ́ẹ̀ sì lè kò sáfàní kankan bẹ̀ ṣùgbọ́n pàtàkì àwọn èèyàn ti sọ́ di ìlànà olófà táwọn kan wọ̀nyí tó ti ń ṣẹlẹ̀ ẹni tá a bá wá sọ fún títí tí kò gbọ́ sítáṣì ti áàfì ilẹ̀ òláà ni áàfì irú ẹni bẹ́ẹ̀ áàfì ilẹ̀ ẹni tá a ṣàlàyé fún pé nǹkan báyìí kò dáa kò lẹ́tọ̀ọ́ irú ẹni onye tó ní rárá bó ṣe máa ṣe ní àfilẹ̀ àmọ́ kò dá fún wa ká máa fi ìfẹ́ ẹnu bó ṣe wù mí ní ìṣẹ̀ṣẹ̀ ká máa fi ṣẹ̀sìn ṣe fi Saudi ó fi ń ṣe ìtọ́ka at least ìnáà lọ ájì náà mo ọmọ ọrọ̀ ìmọ̀ nítẹ́ni yẹn sọ kò jẹ́ tiẹ̀ dáadáa ni. gbogbo mọ́ṣáláṣí tó wà ní Saudi pátápátá ní gbogbo ìlú Saudi kò síbi kankan tí wọ́n ti máa ń rọ ohun ìmọ̀ lójú mọ́ṣáláṣí Mẹ́kà tá à ní albaitul masjid haram àti mọ́ṣáláṣí ti Madina tá ní almasjidu annabawi méjèèjì yẹn nìkan ni nítorí sì fà á tán fi ṣe bẹ́ẹ̀ ní méjèèjì yẹ olórí pé jama nígbà tí yẹn bá ń jẹ́ ìmáàmù tó kírun fún yẹn bí yẹn bí two three million ẹni pé ìmáàmù yẹn gbọdọ̀ ṣe mistake rárá ẹ̀hẹ́ gbọdọ̀ ṣe mistake mistake bá wá oṣù mọ́tí ló bẹ́ẹ̀ dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ jama lọ́wọ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ò ní pé ibi tí èrò pọ̀ dé ẹlòmíì nìyí ìkọlẹ̀ lómi ìwú ẹ̀rù bóyá ó sọ aláwọ̀ akíbárò nì pẹ̀lú pé tó máa ń kíjẹ máa nínú mọ́sílẹ̀ haram ní maka àbí ní madina ọ̀nàbọ̀ pàgbò pò ṣò tí ìbáyé pé máa ń rọ ìmáàmù tí màmá sọ aláwọ̀ akíbárò ẹni mílì mọ́tò ìmáàmù sì ẹ̀ òun ni àwọn àfáà fi fi àyà sí ilẹ̀ látara population so lẹ́yìn mọ́ṣáláṣí méjèèjì yẹn kò sí mọ́ṣáláṣí kan ní gbogbo olùmọ́bílájà ẹ̀ẹ́dì rí tí wọ́n ti mọ ọ̀rọ̀ òun ìmáàmù kò sí yálà mọ́ṣáláṣí ńlá ni àbí kékeré ẹ̀ lè rí torí ẹ̀yìn tẹ́ni ẹ ti ń tó fi ń ṣe àwùjáre kò sí àwùjáre bẹ́ẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn jama àti ìmáàmù kírun nǹkan bí ìjayà ó wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n kírun lọ́wọ́ tó ṣokùnfà kí àwọn jama rẹ̀ ìmáàmù kí wọ́n tara kí wọ́n gbára lórí gómìnà nínú wọn kan tó sáré wo ẹ̀yìn ó rẹ̀ pé wọn ò sọ ọ̀rọ̀ kò jẹ́ ṣíṣe sí yẹn ṣé kò bànújẹ́ kò bànújẹ́ bẹ́ẹ̀ torí pé òjijì òun náà ló dé wá bá wọn kì í ṣe ìmáàmà ṣe ìmáàmà máa wú ẹyin eléyà máa bànújẹ́ àbí ìmáàmà sọ̀rọ̀ a máa bànújẹ́ ọmọ tó bá yẹ pé ìsọ̀rọ̀ tó wáyé látara ìgbàgbé àbí látara àìmọ̀ eléyìí ò ní kò bànújẹ́ torí ẹ̀ ti dá sí pé tí ìmáàmù bá ṣe èrò kí àbí tá a bá sálámọ̀ ní ẹlẹ́ọ̀dọ̀dọ̀ wa asálámọ̀ lórí ìlú afẹ́kì ìlú mọ́gíríbì mẹ́ta àmọ̀ tó méjì láti tàbá sálámọ̀ lọ́wọ́ ta kí méjì ta sálámọ̀ tàbá ń lọ àtúpàdé ọ̀rẹ́ wa àtúbà sọ̀rọ̀ àwọn adélé làwọn ará pé a ah! méjì mọ̀mọ̀ kí ó mọ̀ kẹ́yọ̀ kan irú ẹni yẹn yóò dìde yóò kí ẹyọ kan yẹn yóò dìde yóò dájú kọ tíbla yóò sì máa bá yóò kí ẹyọ kan yẹn àwa salama. tókẹ́ ìrún ti pé àmọ́ sálámà tó ti sálámà ó máa di méjì báwọn ìkan àyíjọ́ ọkọ sá eléyìí ò lálàáfíà àmọ́ àìmọ̀ ìgbàgbé ló mú ẹlẹ́ẹ̀kejì tó sálámà tó fi pé ìrún rákẹ́rẹ́kẹta eléyìí sálámọ̀ tó bá ìrún lọ ni ṣùgbọ́n ẹni yẹn nìyí tàbá wà á dìpọ́ ti lé fún ìrún àápòrìkanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá tó bá sálámọ̀ yóò ti ṣe lè sáwí àgbàdì. na àwọn ọ̀rọ̀ tó ti wá sọ àbíkó ni ló ti jẹ kò bá ìrún jẹ torí pé kò mọ̀ òun lérò pé òun ti parí ìrún bẹ́ẹ̀ sì ṣe parí ìrún torí ẹ̀ kò bànújẹ́. ìgbófinlẹ̀ mú tí wọ́n fi lè bàjẹ́ òun ni kí nǹkan kan nínú ojúmọ́ bá lù wà láàjẹ́ kó ṣẹlẹ̀ sí bóyá kó lọ tọ̀ àbí kó lọ yàgbẹ́ àbí kó jẹ rárá fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó bá ti ṣẹlẹ̀ yìí nìjàmá ìrìn rẹ̀ nǹkan ó ní àlàáfíà sọ̀rọ̀ tí ìjàyà bá mú ni lórí ìlú tó fà á tá a ti wọ ẹ̀yìn àbí tá a fi gbégbèsè kan lókun gbà sí ìgbésẹ̀ yẹn nìyí tí ìbá ṣe ti máa ba ìrún jẹ́ kò sí láìsí níbẹ̀ ó ṣe wọlé kọ́ wọn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìdótọ́ fún ẹni tí ó nígbèsè Ramadan bóyá méjì tí ò tíì san tó bá di àsìkò tàṣùnà àtàsìkò àṣùrọ̀ ìyẹn ní ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá nínú oṣù Dhul Hijja oṣù Muharram táwọn mẹ́yìn ṣé tó tọ́fẹ́ nìyẹn kó fi àníyàn Ramadan méjì tó fẹ́ san ó gbà nínú tàṣùwà àti àṣùrọ̀ lẹ́ni tó tún fẹ́ gbalájà tàṣùwà àti àṣùrọ̀ kò sábòrò mẹ́ ó lè ṣe bẹ́ẹ̀ torí pé àti tuntun wa rí wípé àníyàn ipò àníyàn níbi iṣẹ́ ipò tó kẹnu gan ó kẹnu gan ni ebi kò sí agbárin ìlànà ìmọ̀ ẹ̀sìn kan tí kò ní ipa tí àníyàn kó lórí ìlànà yẹn yálà ọ̀rọ̀ tawhid ni ọ̀rọ̀ fíkì ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ fẹ́ kà nínú gbogbo ẹ̀ so kẹ́ni tí àníyàn bá jẹ́ tíṣẹ́ bá jẹ́ iṣẹ́ ọ̀ràn yàn tó wá tíṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ ọ̀ràn yàn a máa ti a máa ti náfìlà a máa ti gbọnú rẹ̀ ó sì já pé àwòrán kan láàmú wa a ti gbàládà ọ̀ràn yàn a gbàládà náfìlà bẹ́ẹ̀ náà ní ṣe bá ṣe náfìlà sí náfìlà a máa ń ṣe náfìlà a máa ti bọnú náfìlà ká sì mú àwòrán kan wá tó ti jẹ́ pé ládàá gbà yìí ládàá náfìlà méjì ni èyí tí ò lè lọ òun ni ká mú ọ̀ràn yàn ká sì bọnú náfìlà là ò lè lọ bá ká mú ọ̀ràn yàn ká sì náfìlà àpẹẹrẹ ẹni tí ó ti kí mọ́gírì wọ́n ń kí náfìlà ìṣáì lọ́wọ́ ó wà lórí láta ẹlẹ́ẹ̀kejì wọn ti dá mo ti mú náfìlà mọ́gírì bù wá ó ti kí o bù wá fẹ́ mú náfìlà mọ́gírì bù wá ó wà lórí sẹ́kọ̀ọ́ra wọ́n á rántí pé ah, mo ti mú náfìlà mọ́gírì bù wá ṣẹ̀kú náfìlà mọ́gírì bù náfìlà ní sọ́nà ní tọ̀ ẹni yẹn lè yí àníyàn náfìlà mọ́gírì bù padà sí àníyàn náfìlà ní àníyàn náfìlà lásán bí wọ́n bá lọ kò ní já irun yẹn bí wọ́n bá lọ ló gbà ládàá ẹni tí òun lérò pé òun ti kí mọ́gíríbì bẹ́ẹ̀ ni kì í kí mọ́gíríbì òun wá lérò pé òun ti kí ó wá mú náfìlà wá láníyàn rẹ̀ pé náfìlà mọ́gíríbì ni ó wá wà lórí rákà alákọ̀ọ́kọ́ lọ́nà ti pé ah náfìlà mọ́gíríbì tí mò ń kí mọ́gíríbì gan-an ní ìfì kì í ìbéèrè máa bá lọ bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn wọn tírí bì kò lè lọ kò lè lọ torí pé ọ̀ràn yẹn ní májèlé náfìlà náfìlà náà kò lè lọ bá so àwọn àlàyé ò lè ó pọ̀ ẹpẹtẹ ìkan náà àwọn ní mímọ̀ wọn ti di ẹ̀kọ́ síra lórí ẹ lórí àlàyé ọ̀rọ̀ yìí síra bàǹkù náà kọ tóbi sotori ẹ àwọn Ramadan ọ̀ràn yẹn ni àwẹ̀ tàṣùwà náfìlà ni àwẹ̀ àṣùrà náfìlà ni tọ̀ a lè fi rọmọdánì tá a jẹ méjì tá a jẹ káàtì bọ ọjọ́ ìkẹsàn-án àti kẹwàá pẹ̀lú àníyàn pé òtúbẹ̀ gbalada tàṣùwà àti àṣùrà ṣàbùrù mẹ́ òṣèwọlẹ̀ kó mọ̀ innamal a'malu binniyat anábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo iṣẹ́ pátá àníyàn tá a ní lọ́lọ́run ìsan wálẹ̀ sàn lọ́tí máa ń pè hadith yìí ní hadith yìí Ummu Qais hadith Ummu Qais ọba ti gbọ́ hadith Ummu Qais kò sí hadith tó jẹ́ bẹ́ẹ̀ tó ju hadith hadith àníyàn lọ hadith níyàn lọ pèrípàdà bèrè nígbà tí àwọn sanabi sallallahu alayhi wa sallam ṣe é jíra kúrò mọ́tàbọ́ Mọ̀dínà. táwọn àwọn sàábà kọ̀ọ̀kan náà ṣe maka mọ́kàbọ́ mọ̀dínà òun náà nìyí mùsùlùmí ni kò tí ní kápá àti ṣe yíra àmọ́bìnrin kan bẹ tó wù láti fẹ́ àmọ́ kò ní ó mú kọ́ yìí arábìnrin òun ti wá ṣe yíra bọ́ so arákùnrin yìí ó wá torí arábìnrin ṣe yíra kò ṣe yíra rẹ̀ nítorí àbí torí ànábì sọ̀rọ̀ mọ́ ọkọ̀ àti ó ṣe tó ní ah ó mú kẹ́ jù bọ́ sí mọ̀lẹ́lẹ́ ah eré mi náà ṣe é jẹ́ra sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìṣòṣọ́ náà fi yé فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ẹni bá ṣe hijira nítorí ìtọ́lọ́ àti ìkọ́ṣe ìlànà Muhammad sallallahu alayhi wa sallam àníyàn tí ṣe ń mi mọ̀kẹ́nà ti ìjírá tuhu ìdúnìyà ẹni bá ṣe ti ìjírá torí àǹfààní ayé àwọn ìmọ̀ràn àti àbẹ́ntorí obìnrin ẹ̀tẹ̀sán wájú ha tó fẹ́fẹ́ fa ìjírá tuhu ilé àmọ́ àjàrà ilé àníyàn tó bá fi ṣe ìjírá òun náà lọ́nà àwọn ìfàn nílẹ̀ sàn. torí ẹ̀rọ jẹ́ pé àti ikọ̀ àníyàn ó tóbi gan-an lẹ́kṣọ̀ kan wà tá a ṣe láìpẹ́ yìí nípa dáóró àníyàn ti fi ikhlasul amal ipò wo òun ni àníyàn bẹ níbi ìṣiṣẹ́ ìjọsìn bó ṣe yẹ kíyàn ṣe àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ àníyàn àníyàn lè àdìsọ́kàn àmọ́ abaṣẹ́ jẹ́ àṣìmọ́ tó ṣẹ̀ṣẹ̀ òní máa ń jẹ́ ká mọ̀ ṣe tó lálàáfíà ló máa ń jẹ́ ká mọ̀ èso lálàáfíà òun máa ń jẹ́ ká mọ̀ èròǹgbà wa lórí táǹkì ó dáa àbí ò dáa àníyàn ló ju rẹ̀ fún oníkàlùkù àmọ́ ní ṣókí àlàyé ọ̀rọ̀ òun la fi wá yẹn nípa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin nínú ìbéèrè wọ́n ní ẹni tí òun ti kí sọ́látò ìṣá wàlẹ́kùn sọ́lá àwọn àwọn ó ti kí sọ́látò ìṣá ó nìkan tó òun dá tiẹ̀ kí ó wá darapọ̀ mọ́ pẹ̀lá nìyẹn pé òun fẹ́ fi kí wítìrù fẹ́ fi kí wítìrì yìí àkọ́kọ́ bóòlù ẹni yóò ṣe kí wítìrì bóòlù láti kí wítìrì lẹ́yìn tó kí ìṣá ẹ̀ ó lọ sọláàtò lùmùtànáfíl wọ̀rọ̀ alùmùtẹ́rì já ìyà káàkì ìrun káàkì náfílà lẹ́yìn tó kí ọ̀ràn yìí ó lọ. kásì kí ọ̀ràn yàn ẹ̀ tó kí náfìlà náà eléyìí náà lọ. sókèlè torí ẹ àníyàn ìmáàmù a máa yàtọ̀ nígbà sí àníyàn jàmá ní láti máa rí àṣírí níta wípé ká máa eléyìí ò sí nínú àlè صوم رمضان نويت الهدوء قليل والسلوات علية محلها القلب بها الفساد وصيحة الأمل أقول لصفي أني تارية لي يبتي ما أقول أي فنوي أي فنوي فلوري تمام iṣẹ́ tó dáa àti iṣẹ́ tí ò dáa ìlànìyẹn so torí ìdí eléyìí so àníyàn jìmáàmù àwọn yàtọ̀ sí àníyàn jàmá bẹ́ẹ̀ ni ẹgbẹ́ pé jàmá ni tó sì ń bẹ lẹ́yìn ìmáàmù bàtí máa mú èké ló parí ìmáàmù ti sọ ẹ pé jàmá tó bá ká pébù náà yóò gbọ́ wájú yóò mọ̀ bá nù lọ tó bá pé ká sọ náà wẹ́ẹ̀tù la máa lánìyàn náà wẹ́ẹ̀tù ló ti sọ nípìnlẹ̀ bóun máa jẹ́rú ẹ̀yìn máàmù. arákùnrin yẹn kò lẹ́tọ̀ àti bọ́wájú mọ́ àbí kò lẹ́tọ̀ àti bọ́wájú àbọ̀wá yẹn pé tó àníyàn ní orí ọkàn ni ìtọ́sí pé láníyàn oníyàn àlàámẹ̀lú bẹ̀lẹ̀ àmẹ̀lú àlẹ́ìlmù bẹ̀lẹ̀ àmẹ̀lú àlẹ́ìlmù bẹ̀lẹ̀ àmẹ̀lú ká mọ ń tá a fẹ́ ṣe náà pé láníyàn ká mọ ń tá a fẹ́ ṣe náà pé láníyàn bá a ṣe wá kálẹ̀ yìí. ìṣáyè ló ń lè ọ̀là dúró dè tọ̀ nígbà bá ti tíṣáyè tán oníkálukú máa ẹjọ́ ẹjọ́ kàn lẹ́yìn ẹ̀ ẹjọ́ lọlé ó lọlé lọ́pọ̀lọpọ̀ wa ẹjọ́ gbígbà lọ gbọ́ bùkátà kan sókèjì. àwa ní tìmù ìṣáyè kan kí a lè na wáìtì mo dàníyàn àná àrùjíyà ìlàbẹ̀ ìtì àná àwùdà ìlàbẹ̀ ìtì mo mo fẹ́ padà ìkan yẹn àlàáfíà ìfẹ́ tó kàn mọ́ kò fẹ́ tó kàn mọ́ àmọ́ ní kálukú alákàdìdì látàmú ọ̀dọ̀ so kò sí tí ọmọ ènìyàn tí ò sí lójú oorun tí èso ọmọdé tí ìbàlágà tí èsì ìṣe wèrè kò sí ní tóní kálukú ọ̀tá àtàwọlé nínú ọ̀rọ̀ nínú ìṣe táníyàn ò ní gba wájú àníyàn tó ní gba wájú torí ẹ̀ nínú ìsìláàmù àwọn èèyàn kan bẹ àníyàn ti gbà wájú ọlọ́wọ́ ò fi ní kọ ẹ̀ṣẹ̀ fún wọn tọ́ba dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ní kọ ládá fún wọn wọ́n máa ṣe ní tó dáa ọlọ́wọ́ ò ní kọ ládá fún wọn. Ànábì sallallahu alaihi wasallam onírúkọ alqalam àsàlàtà gbègbè ìkọ orí lẹ̀ ah, ẹni yóò wíwà dáadáa ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ dáadáa lẹ̀ fún ah, ẹni yóò dá ẹ̀kọ́ rúfẹ́ lọ́kọ́lẹ́ mẹ́fẹ̀lẹ́fẹ̀ ọlọ́run ti gbé kúrò fáwọn ìlú kàkàn dáadáa tó máa ti ọlọ́run wọn ní kọ́lẹ̀ abúlé wá sí amọ̀lẹ́kọ̀ oníkọ́ ìgbésí wọn ìyàmẹ́ta ni wọn alákọ̀ọ́kọ́ àná ìmú hátàyẹ pẹ̀kì òun lẹ́ni tó ń bẹ lójú oorun títí tí èjì èyí la fi ń náyàn gbogbo tí ẹ̀ bá dá lọ́rọ̀ lójú oorun àyè ń dán a lè di irun ká ní ah, ẹlẹ́rú ẹgbẹ́ ojú oorun tọ́ ẹ ti gbéńdé lóúnjẹ ẹnu kò lọ sanwó yóò sanwó eléyìí lọ́dún náà làdí pé ah ṣé ìmú dànù pàdé ìdànù bá àlọ́pọ̀ yìí bá ti ń gbé yín nílẹ̀ yín lẹ́yìn náà ìjẹ́ ìdànù ẹni bọ́ kírèdì ẹ̀yìn ẹ̀ àbákáwá nà là là everybody ìṣèjọmọdé nìkan tó aláhi ẹni ń sùn àtàyẹ̀fẹ́ pé ọlọ́run ní kọ dáadáa àbẹ́ṣẹ́ ẹlẹ́fún títí tí torí pé oorun nìyí kò sí ní kápá ọmọ nìyẹn kò sí ní kápá àwọn arábọ́sọ̀rọ̀ lẹ̀ fún un torí ẹ̀ nígbà tí ara ń bẹ lójú oorun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ìṣẹ̀lẹ̀ ráà ó ti di kékeré rí rájì ó ti di kékeré kò ní ìgbà kan o ìwọ ni o ṣọ́ra kó ọ̀rọ̀ gbọ́mọ́ sọ̀rọ̀ rẹ̀ di kékeré torí wọn ò mọ tó ń sọ ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì àṣàbí yìí hàtà yà òun náà ni ọmọ tí ètí ìbàlágà ọmọ tí ètí ìbàlágà òun náà nìyí àníyàn ti gbáwájú tí ṣe bẹ́ẹ̀ ni torí ẹ̀ ní ọmọ wa mọ́ṣáláṣí ẹ̀ ká ní gbáwá kẹrù bá ti rò kú báyìí ẹ̀ òun táwọn rò kọ́ lòun rò àwọn àjọsìn ni òun ò jọ́sìn ti ṣe tètè kò sí tó dé òun débi pé àárọ̀ ọmọ ìṣesí wọn orí ìlú tó wà náà ló ti mọ ó lè mọ ọkọ pé nǹkan kan léwe orí tó jẹ ẹ orí tó jẹ gbajúmọ̀ létí ẹ máa ń kọ ẹ àwọn ẹran bí <laughs> orí làwọn kan kọ nígbà àtọ́láwọn ṣe aṣọ àtọ́káwọn ọmọlé kí ó jọ ní láfíì àwọn ń bọ̀ wá àwọn apọ́n títí eléyìí láwọn ọ̀rọ̀ wa lélẹ́yìí ẹ̀jẹ̀ fi hàn lẹ́nu àwọn nǹkan tọ̀lá lè bá dúró alẹ́ ní ọjà kọ́ lé mi bí kan náà àwọn ẹni pé gbórí náà kọ́ ní sí ewu ṣe ṣe kò lé àmìrẹ́ bí kan náà àwọn ẹni pé ó ṣe kọ́ báyìí ẹ àwọn tí wọ́n ṣe mólúdì ìjìra ìjọ ẹ̀jọ ọmọ kan náà ọmọ kékeré ọmọ kékeré kan ló kọ́ báyìí gbogbo ọmọ yóò kú báyìí ìgbà nìyẹn náà Ládùúgbò bá dẹ̀ ọ̀rọ̀ jẹ́ jẹ́ kúmọ̀ afáàní ẹ̀mọ́ ẹ̀dí bẹ̀rù ọlọ́run lọ́lọ́ rẹ̀. Ìgbé ara láì ṣe ìwà wá lélẹ̀ yìí. Èyí àná ìlú náà bíbí àná ìfẹ́ ọlọ́fọ̀ rẹ̀ yìí. Sòrú làwọn èèyàn ti yá pẹ́ pé wọn. Sọ àníyàn ìgbáwájú ibi ìtọ́mọdé bá ṣe. Torí ẹ̀ ni òfin ti gbá àdá kan tó kọ́lẹ̀ àbí àìdá kan tó kọ́lẹ̀ against wọn bó tẹ̀ dájú pé ṣé iṣẹ́ tó bá ti tó bá dáa ṣé ọlọ́run yìí ráre ni èyí tó lékè náà rọ̀ tọ́lọ́wọ̀ ní fi ráre àwọn òbí wọn àwọn akọ́nà wọn alágbàtọ́ wọn àwọn olùrè wọn àwọn náà ní ládàá yìí ń kọ́ yóò lọ́mọ bá. so àníyàn pàtàkì púpọ̀ lórí lórí iṣẹ́ ìmọ̀ mùsùlùmí tó pàtàkì jẹjẹrẹ five thousand naira ẹni tó ń kí wútìrì lẹ́yìn ẹni tó ń kí ìṣáyẹ̀ wútìrì tó fẹ́ kí sẹ́pẹ̀ ọ̀kan náà ní rákà tó fẹ́ kí ní wútìrì ìyẹn ti fẹ́ kí ìṣáyẹ̀ ó ti wá kí rákà mẹ́ta ní ìlú ìṣáyẹ̀ rákà àgbẹ̀yìn ló wà ṣúklẹ̀ wọ́n fi dára pọ̀ mọ́ ẹjọ́ sálámọ̀ ti kí ló ṣe ẹgbẹ́ nù àníyàn ti yẹ wútìrì ní mélòó rákà àtọ́lẹ́ fẹ́ kí tó bá ti kí báwọn kò ti parí nù bó ti jẹ́ mẹ́ta ló fẹ́ kí tóun ti wá kí mẹ́ta sẹ́yìn wá ń kẹyọ̀ kan tó bá ti sálámọ̀ wò ó dìde ó mú méjì di tiẹ̀ wá sí ètò mẹ́ta tó ìyẹn ni kókó kò sáburú mẹ́ hákìmù lẹ́yìn kákínáfílà lẹ́yìn tó ń fi ọ̀ràn yẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní ẹni tó jí owó sí kọ́mọ́tíláṣí ó jí owó ó fi kọ́ mọ́ọ̀sì wọ́n ti ṣàlè kí ìrọ̀lú mọ́ṣáláṣí yẹn èyí tó lékè nínú ọ̀rọ̀ wọn ní mímọ̀ pé bẹ́ẹ̀ ni a lè kírun nínú mọ́ṣáláṣí òun kò sí yẹ àbínú àwọn onímọ̀ tí wọ́n ní a lè kírun bẹ́ẹ̀ kí ló dé kí ló pé iná máa ọ yí wàlá ọba ló ẹ̀là òjìbà ọba tó mọ́ lóluwa kò sì ní gbàǹtí kò má lọ́wọ́ ẹ̀dá àmọ́rọ̀ tí wọ́n rú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ni àmọ́rọ̀ ni ó ní í ṣe pẹ̀lú ẹni tó kọ́ mọ́ṣíláṣí ni òye ẹni lè ṣe yóò gbà ládàá àbí kò nígbà kò nígbà kí ló dé torí pé owó tó ń fi kọ́ iná láàpọ̀ ìgbìmọ̀ láyà àbálò ìlàpọ̀ yìí bà ọba tó mọ́ lọ lọ́wọ́ kò ní gba tí ò máa lọ́wọ́ ẹni tí ì sàn yẹn lẹ́sàn kò ní sàn yẹn lẹ́sàn iṣẹ́ dọ̀tí iṣẹ́ ẹ̀ṣẹ̀ kí ẹ̀ ṣe iṣẹ́ tó mọ́ iṣẹ́ ládá lọ́nà máa ń sọ̀yàn lẹ́sàn lórí so ẹni tó kọ tó fi owó ìrú owó jìbìtì tí kọ kò gba ládá lọ́dọ̀ ọmọ tọ̀ nítorí wá kọ́ kalẹ̀ nítorí kọ́ kalẹ̀ ṣé a lè pe mọ́tíláṣí mọ́tíláṣí náà láàpẹ̀ jẹ̀mọ́ nígbà tí yẹn fi owó haramu tó fi ra table water ìwà fowó aráàbù ya so yo omi yìí so sóso omi tí wá aráàbù náà nù haram halal náà ni wà na zá iná bẹ́ẹ̀ sàmá ìmá omi a ma omi a fi ṣàlùwàlá a ma fi ṣèjọsìn sòtòrí ìdílé yìí èyí tó lékè na àwọn onímọ̀ ti pé mọ́ṣáláṣí yẹn nìyí ìyá kírun ń bẹ̀ a kírun ń bẹ̀ á ní sọ owó haram ló fi ló fi kọ́ àní kéwù bẹ́ẹ̀ àní sọ bẹ́ẹ̀ àwọn kéwù bẹ́ẹ̀ òun náà ní gbalada lé lórí. ìbéèrè wáyé wípé wọ́n ní olè tí wọ́n mú táwọn aráàlú mú wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ lọ́tún ló sì pé ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ ṣàánú mi èmi ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀dàpọ̀ ẹ̀dáríjì mi ẹ̀jọ́ ọdẹ́gbò ló ṣe yẹ kí wọ́n ṣe bá lò nínú islam islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ètò òní islam ẹ̀sìn ẹ̀sán ẹ̀sìn àánú òní islam tí ẹnìkan àbẹ́yẹ̀ méjì wọ́n bá kẹ́nìkan mọ́ṣẹ́ bí tó ń ṣe bí olè jíjà bí ìsìná pàtàmọ́ tó ń dọ̀ wá ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ kéèsì ṣe ní tí ó jẹ́ gbajúgbajà ó lè kéèsì gbajúgbajà ó sì náà kò sí nínú ìròyìn táwọn èèyàn mọ̀ mọ̀ àmọ́ ó ṣàti ṣe ó ti ṣe níjọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ìsìláàmù fẹ́ tó bá gbé àwa tá a mú ká dáríjì àmọ́ àwa gbé mọ́jẹ̀mú ó ń bẹ̀rẹ̀ ṣe kí n dáríjì ọ̀ tí mo lọ sọ̀rọ̀ fáwọn ọlọ́pàá mo fẹ́ lé àwọn agbófinró àrí òkè ó ṣe mọ́jẹ̀ ìrìn mọ́jẹ̀ wọn náà ó yá pinnu wípé ó ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n ah, láyé láyé àbá tí ó dẹ́rẹ́ kí wí lò éyì wọn láyé láyé fún mẹ́rin lẹ́lẹ̀ nígbà ìlà ìlà wà ní ìtúní ṣe bẹ́ẹ̀ ẹni bá bo mùsùlùmí láti rí ọlọ́wọ́ bò náà láti rí sọ̀kẹ́ ìyá máa okùn àráwọ̀ ìlú tí wọ́n ṣe àgbèrè náà ṣe sì ná wọn bẹ́ẹ̀ wọ́n yìí ti jẹ nírú àparapara wọn àmọ́mọ́ wọn tó bá ti gbé ọ wọn náà gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ àìròjọ àìròjọ ìlú tẹ̀bẹ̀ ńlọ sọ fún ìjọba mọ̀ káwa náà má sì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn bẹ́ẹ̀ Islam tó sọ fún wa sọ̀rọ̀ ká dáríjì torí pé tí ìró bá ti lé ọ̀dọ̀ àwọn ìjọba nínú ẹ̀sìn Islam ó di dandan kí wọ́n lo ìdájọ́ lé lórí o kí ni ìdájọ́ olè asáríkú wà sáré kọ̀ọ̀kan tọ́hùn wa ìdíyàwó mọ̀ nàkàlà kásábà ọlọ́ni ó lé ọkùnrin ó lé obìnrin tẹ́ bá ti mú wọn ẹ̀yìn ìjọba ọlọ́ni ẹ̀jú wọn lọ́wọ́ ó lè bàlẹ̀ mọ́ jẹ́ ẹ̀fọn lórí tí wọ́n fi ìṣe tí wọ́n fọwọ́ ara wọn pa ṣòtìyé ṣòtò ìdílé yìí àmọ́ tí ó bá ó bá ń bẹ àwa táwa káwọn náà gbẹ̀bẹ̀ káwọn lọ sọ̀rọ̀ ẹ̀ fún constitutional authority ẹ̀ ká dáríjì àmọ́ àbá gbé wípé yá ó ṣe tábà lórí tó ṣe o mọ́jẹ̀mú tábà sí lélẹ́ ilé ilé ilé ilé àkàfù ó sì gbọ́dọ̀ padà sílẹ̀ níjọ́ tó bá padà sílẹ̀ tí bá mú ìlú bẹ̀bẹ̀ rẹ̀. tó bá ṣe máa ṣe òun náà nìyẹn so Islam ẹ̀sìn tó ní òfin lórí gbogbo kan pátá bóò ni ẹ̀sìn ọlọ́run ọ̀sìn ló fi lórí gbogbo kan sílẹ̀ ìgbọ́n náà tó dá wa náà lórí ẹ òun náà ló lẹ́sùn òun náà ló ti wá ó mọ tó dáa fọ́mọ ènìyàn ó sì mọ tó wúlò fọ́mọ ènìyàn so eléyìí ni eléyìí jẹ́ ọ̀kan so bóyá tó mọ́jẹ̀mú ń bẹ kátólẹ́pù yàn ló lè àwọn mọ́jẹ̀mú ń bẹ ẹ̀hẹ́ tó gbọ́dọ̀ pè sí là tó gbọ́dọ̀ pè sí là kí gbogbo ẹni tó mú nǹkan làmọ́ pẹ̀lú lé o kì í ṣe gbogbo wọn o ẹlẹ́mí àwọn mú nǹkan tí máa jólè ẹlẹ́mí àwọn mú nǹkan tí èṣólè ìmú nǹkan táàwá pẹ̀lú lè kò túmọ̀ sí pé n tó ṣe ló dáa ni n tó ṣe ó lórúkọ mi àwa la mọ̀ ẹ̀gbọ́n lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá gbogbo kan náà àbí wẹ́ẹ̀rù lè agbéwìrì olè agbébọn olè afọ wíńdò olè. ẹ̀dọ́ jẹ́ yìí nínú kírètì ó lè ẹ̀dọ́ mú bò sẹ́wọ̀n ọ̀bù tó ti kẹta nínú ẹ̀ ó lè nígbà talonu o wọ́n tàbá ti rí tálọ́nù ó lè náà ni àmọ́ nínú sẹ̀ríà kò rí bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run ẹni tá à ń pè ní ó lè ó lè tó dájú pé ọkùnrin ni ó ti bàlágà orí rẹ̀ sì pé kò yá òwe ó sì máa ti ń wí irú ẹni bẹ́ẹ̀ ó wá mú nǹkan tí tó bá gbé nǹkan tiẹ̀ ló bá mú sábòrú mẹ́ èyí tó mú òun kọ́ ló ní ẹ tó sì ní òtì yọ̀ǹda rẹ̀ kó mú lẹ́yìn náà irú ẹni bẹ́ẹ̀ ní tó mú yẹn nìyí ó ṣí gàgá kó tó di mú ó ṣí gàgá kó tó di mú ó fọ́ lẹ́kùn kó tó di mú ó fọ́ séèvù kó tó di mú ó ya àpò ẹni yẹn kó tó di mú ṣúklẹ̀ ó fọ́gbé ọmọ rẹ̀ nígbò mọ́tò lè kó tó rí mú nínú mọ́jẹ̀ mú ẹni olè ní tó mú tó fi dolè yóò jẹ́ ní tó mú kúlẹ́kúlẹ́ ó yọ ọmú ni ó yọ ọmú ni má ti yàn jókòó sákòó sákò àbákòó síbi sípò ẹnì kan sì ṣe ó sì wọlé àyàfà ìfarabalẹ̀ yà fẹ́ jì í lówó ni fẹ́ jì í lówó ni ìròyìn náà ṣé máa ń pè é léyìí lónìí. Ẹ̀rọ ìdá síbù ni wọ́n ń pè é léyìí. gáfíìmù tó náà sì ní ìdájọ́ ti tiẹ̀ nínú ẹ̀sìn Islam lẹ́tọ̀ bẹ́ẹ̀ gáfíìmù nǹkan kan ló fi dẹ́rù bà wá bóyá gbìmọ̀ dání bóyá mọ̀dà dání bóyá àná òkú ẹ́ ti máa ilẹ̀ fọ́ eléyìí tí mo ń ṣí fìlà wò yìí tó bá kàn mí kó kan lára gan-an islam ò wa lọ́wọ́ wa islam ò fẹ́ ká kàn àbí ká tó máa kó jáde àní gbà fún ìfúnná ó lè kó lọ bàbá borí rẹ alihamudulilá bó ti borí wa ó dà tó tó lẹ́rù kó fáyà gan nìyí àti lè nà àlùjá náà báwọn sọ̀rọ̀ tó ìdí rẹ̀ yìí rẹ̀ pé ẹni tó mú nǹkan rẹ̀ lójú rẹ̀ kìí ṣọlẹ̀ ẹni tó mú nǹkan rẹ̀ lójú rẹ̀ pẹ̀lú agbára pẹ̀lú kẹta tí ìwọ lọ sí wòlíì ṣọlẹ̀ ẹni tí jòlè yóò mú nǹkan yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ a sì ṣe gàgá tí wọ́n fi nǹkan sí ẹmọ pẹ̀lú ṣéèlì yóò ṣì ló ń tàn láti mọ pẹ̀lú kí ni àsáàdẹ́kù àsáàdẹ́kù èyí tí ó sì mú dúkìá tí ó mú yóò tó ìdá kan ìdá mẹ́rin dínárù ó dínárù tó túmọ̀ sí kiri gbogbo olè tí wọ́n mú náà òun náà ni wọ́n fi ya ṣèrí àjẹ́ wọ́n fi wọ́n jẹ lọ́wọ́ hmm. wọn kan so torí ẹ̀ islam fi gbógun tí sáà ní jungle justice jungle justice ò ní kí àwọn aráàlú kí wọ́n mú ọ̀daràn ó sì yá sí àwọn náà lọ fẹ́ dáṣẹ̀ ní àfúlọ́wọ́ ara wọn islam lòdì sí pátápátá ohunkóhun tẹ́ni ò bá dá lọ́ràn tí o bá kọ̀mítì ní ẹ̀ṣẹ̀ ìwọ kọ́ ló bá wí ó mú ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn aláṣẹ ìlú ẹ̀rọ islam ṣe bó ṣe rẹ̀ bó ṣe ń dáàbò bò lú tó sì jẹ́ kó ní kálukú mojúṣe rẹ̀ so kámọ́ lè kámọ́ sáré máa nà kámọ́ lè kámọ́ sáré máa ṣalága kámọ́ ẹnìkan tó dáná kámọ́ sáré máa dágíbo ìwà ìjà ìlú ìyà ni kì í ṣe wà Islam jọba yìí sọ yìí sí jọba yìí sọ yìí sí ọlọ́pàá gan-an wọ́n ti kọ̀rọ̀ ọlọ́pàá kọ̀rọ̀ ètò náà ṣe kọ̀rọ̀ sí náà kí ẹ máa fi corruption fight the corruption ẹ àyè fi àìdá tí ń takò àìdá lá lá àìdá kan ló wà lẹ̀ tó bá tún ti tiẹ̀ kó di méjì kókó fi ìdè ló wà lẹ̀ òkèlè ẹ mú lọ sí àwọn ọlọ́pàá nígbà wọ̀rọ̀ èdè ẹ máa sun jẹ kankan mọ yàn mọ bọ̀bọ̀ ní mọ ṣe nílùú olù ẹ ẹ ti ṣe bí ẹgẹ́ yìí ṣe àwọn tẹ́yìn mẹ́rin bá dúró pé ilé ẹ̀mọ́ fi àjẹ ẹ bá ti mọ́ dára eléyìí takò ti Islam a sì lè gbé lọ́pọ̀lọpọ̀ bí tó ti mọ́ wáyé aláìṣe aláìdáràn aláìmọ̀ràn ló mọ́ forí kò ìwọ́n abẹ̀rẹ̀ kan tí wọ́n pa ní kánò tó mọ̀ lọ́kọ́ yẹn tí wọ́n pa àfáàní àfábìnrin ní ohan kurhan ó ní mẹ́sì ó sì lò nìkan ó gbojú ẹ máa lọ sí mọ́sí bá ń yìí jẹ̀mọ́ wọ́n sì lù ú obìnrin wọ́n lù ú wọ́n ló máa ń fún àwọn bandits ní irọ́ sí ni orí gbogbo àṣírí tú lérọ́ ni wọ́n yẹ ní kan gbọ́ngbó wọn ló kò nìyẹn gbẹ̀ngbẹ̀yìn wọ́n dáná sun ni ojú àwọn apáta wọn ní àṣekò sí ẹ̀gbọ́n kankan bẹ́ẹ̀ ó tún nílé kéwù ẹ̀hẹ́ ẹ̀wọ̀n bí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní ìdìbòrà ní Sokoto ọlọ́wọ́ ọmọbìnrin kírísítẹ́nì ni ó kú lóòtú ti ẹlòmí ìtúlẹ̀ lẹ́yìn ìbúra nígbà bíi bí i ọjọ́ ti àtìmọ́lójú ọdún márùn-ún sílẹ̀ pàdé sí ẹ̀hẹ́n tani lórí whatsapp ó ti kú àdábì ẹ̀wọ́n lọ ẹ̀wá mú ẹ̀wá dáná sùn ìyẹn islam kọ́ yẹ mọ́tà bá fi pè ní al-hudud wal-uqubat capital punishment ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ àbí ọwọ́ individual kọ́gbóni lọ́wọ́ ìjọba ni kọ́ ju ọlágbèrè kọ́ ju lóko pa ìjọba ni kọ́ fún ṣìnàmbílálà ọgọ́rùn-ún ìjọba ni kọ́ mú bandit náà fìyà jẹ́ ìjọba ni ní last week náà sójà kan bẹ́ẹ̀ náà mọ̀mí ẹni sójà iná nìyí làhánà wàlá ọlọ́run kò ní kú bẹ́ẹ̀ ni wọ́n fọ́ òkúta mọ́ gbogbo agbárí yẹ̀ wọ́n kán gbogbo gbogbo orí gbogbo gbogbo gbogbo pẹ̀lú àgbógbó pẹ̀lú ẹ̀wù sójà wọ́n ní bandit ni kí sì ṣe bandit ọ̀rọ̀ alhamdulillah ọlọ́wọ̀ ni ọlọ́wọ̀ ni ó kú ìjọ ò máa ṣẹlẹ̀ nìyẹn tá a bá sọ pé gọ́ọ̀mẹ̀ntì corrupt ọlọ́pàá corrupt ṣúgà corrupt ṣáàtì wàá fi tàwa aráàlú náà kú náà ẹ ọlọ́wọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ wa àmọ́jọ́ tó bá ṣẹlẹ̀ táwọn tó súnmọ́ yà á mọ aburú tó wà níbi jungle justice jungle justice kò lè kọbàjẹ́ kò lè kọ kò lè gbá burúkú nínú ìlú kò lè gbé kúrò yóò tún máa lékún ni yóò máa lékún ni torí ẹ ẹran ọlọ́pàá kọ̀ ọ̀rọ̀ ọbí jẹ́ lọ́nà nù ẹ mú lọ́bẹ̀ o lè lè mú ni ẹ mú lọ́bẹ̀ o lè tí o lè sọ pé o dájú kọ o gbàmbúlò níbi tó yẹ kó o ti dà o lè tó akáyàn mọ́lé àbẹ́lọ́wọ́ kọ́nà kó sólé kálukú wa o kọ́nà kó wa o àmọ́ tó ayé báyìí mọ̀ ló lè bá fi wọlé rẹ wá kó yọ owó ọ̀ṣẹ́ ìwọ fún níbi tó mọ́ ṣe fáwọn kàrà tó ti lé tó fẹ́ ó gbé bàdá ní ó gbé dàdá gbé dàdá ní kó tó kọ́ kí bàbá yìí ó kàn àwọn oníkàrà tí wọ́n mọ ju tí wọ́n lè bàjẹ́ láàrin yìí tá máa gbà báyìí gbogbo orí mẹ́rẹ̀ẹ̀rin ara yẹ̀ yóò mọ̀ ẹ̀ yóò mọ̀ sàárẹ̀ ẹ̀ ẹ̀ ń tó wọlé wa kó tó pa wá kó tó pa wá káwá pa ìyẹn ní bí ẹni gbogbo lọ́yọ̀ ní ayé àkọjá là á dìfẹ́ǹdì ẹ̀mí ara wa ni kéèyàn dìfẹ́ǹdì ẹ̀mí ẹ̀ kó dìfẹ́ǹdì dúkìá rẹ̀ ìsìlámù fọwọ́ sí ẹnìkan wá bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfọ̀lọ́ ni pé àìbá ìmọ̀ sẹ́nìkan bá wọlé mi wá tó fẹ́ bèrè dúkìá mi ṣé kí n fún anábìrì mọ́ mọ́ gbèrè lọ́wọ́ ah oníkìlì gbà oníkìlì anábìrì mọ́ gbà ah ẹni ẹni tí bá gbà fún tó bá ń wọn ó wà náà wa kọ́ wọn wà fi náà so o lè rú wa nílé tó ṣọ wa o mọ́jẹ̀ fún ọmọ ọ̀dẹ̀dẹ̀ wa kọ́ ọ̀nà wa kọ́sì ìsìláàmù takò àdá ló mú wá ni ọmọlógún ló mú wá ni ìbọn ló mú wá ni tó bá mú un tí ó fi gbẹ̀mí èèyàn wá kó tó gbẹ̀mí wá gbẹ̀mí àmọ́ o lè jẹ́ pé kò mú nǹkan wá ọwọ́ lásán ló mú wá tó bá sáré yọ ìbọn tẹ́kàfìlú tó bá dàgbò a apààyàn ni ọ̀ nínú ẹ̀sùn o lè tí ò bá ti wà armed tó fi tó fẹ́ pa wá àìsáré pa àìsáré pa èyí tá a bá sì rí mú àpàlẹ́ ọtọ́rìsì lọ́wọ́ ìjàmbá wa rí mútúmọ́ wa ká lọ wọn ní kó fò lè kó mọ́ á lórí láti amọ̀kòkò kó wá lè dé ìjọra ó ti di ojúṣe ìjọba báwọn gbogbo lẹ́yìn òní Islam fún àwọn mùsùlùmí ní ẹ̀kọ́ rẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ìgbà wo ni irun wítìrì ló parí sọlá àtẹ̀lẹ̀ wítìrì tó bá dá sí pé ẹni tí ò ní kankan tó di lọ kò ní oṣù rí ẹ sọláṣù wíṣì rí ó parí nígbà tí àlùfájà ní tọ́lásìbò sọláṣù káyọ̀rọ̀ mi náà ìgbà ní sọláṣù wíṣì rí ti parí. àmẹ́ni tí ó sùn nígbà tí èyí wọ́n ti pèsè láti sọláṣù náà náà bí. kódà wọ́n ti ṣèkọ́ mọ̀ náà àmọ́ ìmọ̀ àmùsùn ìmọ̀mù ìmọ̀mù sáyé lọ gbọ́n sí wọn sí ìbẹ̀rù dúró o lè mú tèmi tiẹ̀ wá tó kí wọn àṣùbà o lè mú wá bà di o so wọ́n kú dé tí wọ́n ṣe kọ́ mọ́ àṣùbà wá lóhùn wá náà àsìkò ti lọ. ìbéèrè tí ó gbẹ̀yìn wọ́n ní sọlá tuntun ha ǹjẹ́ a lè gbogbo ìgbà ká máa ṣe lẹ́nu ojúmọ́ ìdí àpẹẹrẹ ní sọlá tó tó hà òun èrò tá a máa ń kí ní ogún lẹ́yìn ogún ìṣẹ́jú tí oòrùn ti yọ àsìkò iná pèlè tó hà á fi sí oòrùn òṣùlẹ̀ kò jẹ́ gbọ́dọ̀ sí oòrùn abadan àìsọ̀rùn ọlọ́nilá tá a sì lóye ṣáàmùsùn wọlá lẹ́lẹ́ pàmàrùn واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون ọlọ́run ni ẹ gbọ́dọ̀ forí balẹ̀ ẹ gbọ́dọ̀ sí oòrùn ẹ gbọ́dọ̀ sí òṣùpá ọlọ́run tó dá gbogbo wọn ti kẹ́ níkẹ́ẹ̀sì tó tá a bá ń sọ dùhà tá a ń sọ rọmọdán tá a ń wá oṣù gbogbo ẹ̀ àsìkò ìdá nǹkan mọ̀ lásán ni kì í ṣe pé ìjọsìn kan ń bẹ tá ń fún àsìkò yẹn gangan المسلمون لا يعبدون الأزمان ولا الأماكن المسلمين أي سيدة فلا يسيعي بل نعبد الله وحده ولا نكال أماسي تريد لي أسكو الدوحة ونكتي minutes after tí òun bá ti yọ àsìkò tó الله Anábì وسلم alayhi wa sallam a máa kí náàtìlà ju àmọ́ tí wọ́n ti orísìí mẹ́mbẹ́ tó pọ̀ fúnra nínú ọ̀rọ̀ mi arábìnrin ìrún àwọn àwùwàbùn sọ̀látò àwùwàbí ìrún àwọn tí wọ́n máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run àwọn ẹni àyú ọlọ́run tó ní wọ́n ti wá. àwọn tó ti bẹ́ẹ̀ kì í ṣèrò tá a máa ń kiri gbogbo gbà àìkí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni torí ẹ̀ tàbí kan nínú àwọn ìyàwó anábì sọ̀rọ̀ máa wà lẹ́sìn mùsálàmù radiyallahu ta'ala anhu àwọn ní ànábì kejì wà tara tara ànábì kejì wà rárá ọmọ sàrámọ́ òun takò ànábì kejì rárá bẹ́ẹ̀ bá ní àwọn méjì ọkọ a ṣe rí ìrántí ni ọkọ mi a máa ṣe ti pé ọkọ wọn kìí ṣe gbogbo nígbà tó fọwọ́ bá ti wọ̀ lọ́dọ̀ eléyìí ẹ̀hẹ́ ní máa ń láǹfààní àti ṣe àmọ́dọ̀ eléyìí gọ́ kì í ṣe nù bẹ́ẹ̀ kó bá ṣe gbogbo ìgbà ni gbogbo wọn ni wọ́n lọ pé orí ẹ̀ ààyè kí sọlá fi kù wa always on daily basis a máa ń kí ní òrèkóòrè nídàkóòrè kú bá a ṣe máa ń kí nìyẹn. eléyìí ìbéèrè tí ó gbẹ̀yìn abẹ́ Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa fadlihi kó ṣàlékún mímọ̀ fún oníkálukú wa àti àlékún àgbọ́yé kó lọ́rọ̀ ẹ̀mí wa lórí ìsìláàmù kó ṣọ́ wa kó dáàbòbò wa lílọ bíbọ̀ wa ọlọ́run kọ́lọ́kùnmọ̀ fi ṣọ́ rẹ̀ kúmọ̀ fi ṣọ́ wa àwọn olórí àwọn olórí wa nílùú wa ní nàìjíríà wa wọ́n lórí pẹ́sidẹ́ǹtì ní gọ́ọ̀mọ́tì ní àwọn chairman ní lórí baálé ilé olórí àdúgbò àtọlọ́run àtọwà náà kọ́nà kò ṣó ní kálukú wa gbogbo ìgbìyànjú àwọn ìjọba bí ìfọkànbalẹ̀ bí ó ṣe wà nínú ìlú àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ jẹ́ kí kó bá wa múṣẹ bẹ́ẹ̀ kó jẹ́ kí ìfọkànbalẹ̀ kó wà ní orílẹ̀-èdè nàìjíríà wa alájẹ́ kan ṣoṣo ọlọ́run wàlá làhàlù wàlá kó wọ́n ṣàkíyà bíwá وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته